أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi ìfẹ́ rẹ̀ kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a wà lórí àlàyé lórí àdísì aisha radiyallahu anha ó kù ẹ̀ka ọ̀rọ̀ ìgbẹ̀yìn nínú àdífì náà òun náà ni ọ̀rọ̀ tí tó sọ pé anabi sallallahu alayhi wa sallam sọ pé ya ummata muhammadin wallahi law ta'lamuna ma a'lamu la dahiktum qalilan wala bakaytum kathira ya ummata muhammad ẹ̀yin àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam wallahi law ta'lamuna ma a'lam wallah ìbá ṣe la dahiktum qalila ẹ̀bá rẹ́rìn mọ́ níwọ̀n wala bakaytum kathira ẹ̀bá sunkún léè tó pọ̀. ay law ta'lamuna ma a'lam min 'azami intiqami Allahi ta'ala ìbájẹ́ pé ẹ mọ̀ ohun tí mo mọ̀ nípa ìjìyà ọlọ́run ọba min ahli jaraim tó máa ń ṣe fáwọn aláìda àwọn ẹlẹ́ṣẹ̀ wa shiddata wa ahwali qiyama àti líle koko ìjìyà ọlọ́run ọba àti àwọn wàhálà tí ń bẹ níjọ́ gbẹ̀ndé alkiyama wa ma ba'daha àti tí ń bẹ lẹ́yìn rẹ̀ ìbáṣepẹ́ ẹ̀ mọ́ ni walau tarawna an-nara kama ra'aytu ìbápẹ́ rí iná gẹ́gẹ́ bí wọ́n ṣe fi iná hàn mí fi maqami hadha ní ìdúró mi yìí wa fi ghayri àti omi léè tí wọ́n ti fi hàn mí la dahiktum ẹ̀bá má ti máa rẹ́rìn ẹ̀rín ọba kéré wala bakaytum kathira ẹ̀bá máa sunkún lè tó pọ̀ li fikrikum fima alimtumuhu torí yẹ ìrònú ntẹ́ rí ntẹ́ mà. وذلك لأنه صلى الله عليه وسلم اطلعه الله على ما لم يطلع عليه أمته torí pé ọlọ́run ọba ó fi àwọn nǹkan hàn ànábì muhammad sallallahu tí ó fi hàn àwọn àlùmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ntí ń bẹ nú àlìjánà àwọn ìjìyà tí ń bẹ nú ná ọlọ́run fi àwọn wàhálà tí ń bẹ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run fi hàn anabi sallallahu alayhi wa sallam tó ń wo bá a ti máa ń wo tẹlifíṣàn wàhálà afza'iha wa shada'idiha àwọn ẹ̀rù jẹjẹ àti àwọn wàhálà tí ń bẹ ń jọ́nà ọlọ́run fi hàn anabi sallallahu alayhi wa sallam wa ala ma fiha min al-alam wal-adhab ntí ń bẹ ń bẹ níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ gbogbo ẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam sì mà síwájú kí kìámà náà tó dé fal-insanu law alima dhalika wa tafasiluhu eléyìí fi hàn pé tí èèyàn bá lè mọrú àwọn nǹkan báyìí àti gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá lama taladada bihadi ilhaya kò bá ti máa gbádùn lé ayé yàtọ̀ yóò rí gbádùn ayé yóò sì máa sá wala ma tana'ama bin na'imi alladhi fiha gbogbo àwọn gbádùn tí ń bẹ lé ayé kò ní lè gbádùn pẹ̀lú ẹ̀ torí tó ti mọ̀ ìgbé yóò ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wala asharo laylahu bid-du'a wal ibada gbogbo alẹ́ rẹ̀ pátá àdúrà ni ìbá máa ṣe ìjọsìn fọlọ́ ni ìbá máa ṣe. ولا أضمع نهاره وأتعب جسمه ببو صار بتا أوني بما في با خوفا من العذاب تريب برو إتيا تجوري الله عباس القرآن يقول نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبقوا كثيرا جزاء بما كانوا يكسبون صفوا ونبي محمد صلى الله عليه وسلم náàrù jahannama aṣaddu harra iná jahannama òun ló fi ló fi jóni jù law kanu yafqahun ìbáyé pé wọ́n mà ní iná jahannama iná tó fi jóni jù ní ìbájẹ́ pé wọ́n mà ní torí ìdí èyí falyadhaku qalila kún wọn rẹ́rìn ma níwọ̀n waliyabku kathiran kún wọn máa sunkún lè jaza'an bima kanu yaksibun torí ẹ̀san. Uh, ohun tá a san wọn ní tí wọn gbélé ayé ṣe lọ́jọ́ gbẹndẹ alqiyama a sì máa pé ẹkún la yakunu illa min khawf kì í wá àyàfi pẹ̀lú ìbẹ̀rù ìbẹ̀rù ní máa mú ni sunkún tí kì í bá ṣe bọ́ bá ẹkún dùnnú tọ́ torí ìdí èyí àwọn nǹkan bẹ níwájú wa ní nǹkan ẹ̀bẹ̀rù yahmilukum ala an yukfira baqa'ukum léyìí tí ó máa jẹ́ kí ẹkún wọn pọ̀ ju ẹ̀rín wa lọ ọlọ́wọ́ bá sọ́nù alukur'ani pé yá ayyuhan nasu taqu rabbakum wakhshaw yawman la yajzi walidun an waladihi wala mawludun huwa jazin an walidihi shay'a inna wa'da allahi haqq fala taghurrannakum alhayatu ad-dunya wala yaghurrannakum billahi alghurur ipe ẹ̀yin ènìyàn ẹ bẹ̀rù ọlọ́run ọba yín ẹ sì bẹ̀rù ọjọ́ léètí bàbá ò ní lè sọmọ rẹ̀ láǹfààní kankan bẹ́ẹ̀ lọmọ náà ò ní àǹfààní kan tó lè ṣe fún bàbá bó ti wulẹ̀ ó kéré níbi ìwà ẹ̀ṣẹ̀ bàbá ọmọ ò ní bàbá kò ní bá bàbá gbé bó ti wulẹ̀ ó kéré níbi ìwà ẹ̀ṣẹ̀ ọmọ bàbá ò bá ọmọ rẹ̀ gbé níjọ́ bẹ́ndẹ̀ alkiyama inna wa'da Allahi haqq dájúdájú alkawari ọlọ́run ọba àdéhùn ọlọ́run ọba òdodo ni fala taghurrannakumul hayatud dunya ẹ má ṣe kí ẹ má jẹ́ kí ìgbésí ayé kó tu yín jẹ wala yaghurrannakumul ghurur ẹ má jẹ́ kí èṣù tó máa ń tani kán tàn yín jẹ kẹ́ gbàgbé ìjọ gbẹ̀ǹde alkiyama sílé ayé so gbogbo eléyìí ìdí tí anabi sallallahu alayhi wa sallam tó fi ní ẹrẹ́rìn ma ẹ máa sunkún lè tó pọ̀ so ìbáyẹpà amantí anabi sàlọ sàlà mà ní ohun tí ó bá ṣẹlẹ̀ nu níbo mi ọlọ́ni yá ayuwa nasu inna wa'dallahi haqqu fala taghurrannakum alhayatu dunya wala yaghurrannakum billahi alghurur inna ash-shaytana lakum adu fattakhiduhu aduwa innama yad'u hizbahu liyakunu min ashabi as-sa'ir ẹ̀yin ènìyàn àdéhùn ọlọ́run ọba òdodo ni kò ní yẹ ẹ má jẹ́ kí ìgbésí ayé kó tàn yín jẹ ẹ má jẹ́ kí èṣù kó ná orí yín kó torí pé èṣù tẹ rí hun ọ̀tá tó fojú hàn ni ẹ̀yin náà mú lọ́tà torí pé èṣù innama wuli hizbahu liyakunu min ashabi sa'ir ó ń pe àwọn àjọ rẹ̀ àwọn olùfẹ́ rẹ̀ ó ń pè wọ́n torí kí wọ́n lè jẹ́ ẹni iná. pẹ̀lú rẹ̀ ni so eléyìí ni àlàyé lórí hadithi Aisha nípa solatul kusuf nínú àwọn fáìdà àwọn àǹfààní tí àdìsí tí ò kó sínú tí àwọn àfáà tí wọ́n ṣe àlàyé rẹ̀ àbí tàdìsí míì tó sáré ayé rẹ̀ ní ṣókí ó ní pé alqira'atu fiha jahriya tí a bá kírun kùsùf yẹn a kéwu jáde ni a kéwu ní kíkẹ́ àkéjáde ni ọ̀sán la máa kí alẹ́ la máa kí gbogbo gbàtà bá máa kí irú ìrun báyẹn á kì ní ìkéwú jáde ni torí pé ó fara jọ ìrun sọ̀ràtù ìdẹ́yìn ìd so òun náà á kéwú jáde ni bákan náà ó wá nù àdìsí Aisha radiyallahu anha ó ní jahara nabiyu sallallahu alayhi fi salati al-kusufi bi qira'ah anabi sàlọ sẹlẹm ọkà kéwù ní kíkà bóde ni ní irun sọláàtù kùsùf imam bukhari ó gba àdìsí náà wá ẹlẹ́ẹ̀kejì àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn obìnrin àwọn náà jáde láti lọ kírun kùsùf torí pé ní àsìkò anabi sallallahu alayhi wa sallam àwọn obìnrin jáde débi pé umu salma onígbà tó ń dé òun bá aisha tí wọ́n dúró tí wọ́n ń kírun táwọn èèyàn náà dúró tí wọ́n kúnnu mọ́ṣáláṣí tí wọ́n ń kírun lọ́wọ́ à ń béèrè pé kí ló dé lọ́wọ́ à ṣe ìṣàrà fún wọn pé ó rókè ni ló ń lọ náà bá gbé àgé lọ́ba sàlùwàlà wọn ni pípẹ́ tí wọ́n pẹ́ débi pé òun bu omi sórí nítorí òòyì ń gbé òun so eléyìí fi hàn pé àwọn obìnrin àwọn náà máa ń kírun sọ̀dátùl kùsùf wọ́n ní súnnà ni. Sunna ni kí wọ́n jáde lọ sí mọ́sálásí láti lọ kírun ó sì jẹ́ ọ̀ranyàn fún àwọn obìnrin kí wọ́n dínà sí fífi tùràrí sára lásìkò tí wọ́n bá jáde náà àbí kí wọ́n sọ̀sọ̀ lọ sí mọ́sálásí pàápàá jùlọ nírú àsìkò tó yẹ pé àsìkò ẹ̀rù jẹjẹ ni wọn ní ìdírú èèyàn ní gbogbo ìgbà tí wọ́n bá tiẹ̀ lọ sí mọ́sálásí gan haramu ni fún wọn láti fi tùràrí ara àbí láti sọ̀sọ̀ lọ sí mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta nù ẹ̀ ni pé níbi àdúà sunna ni kí a gbọ́wọ́ sókè láti ṣe àdúà irú sọ̀látùl istisqa tábà gba àdúà torí hadith abdulrahman ibn samra ó ní nígbà tí òun wà níbi ọdẹ tó ń ṣọdẹ níbi tó ń ti mú ọfà òun kóhun ọlẹ̀ mọ́ ẹranko bẹ́ẹ̀ lòun rí kí gbogbo ilé ayé tó dúdú padà kò sí nǹkan kan méjì tí ń bẹ lẹ́mí òun ni pé òun fẹ́ sáré lọ wo kíni tí anabi sàlá sàlá ń ṣe ní ní ó pàṣẹ láti ṣe lọ́wọ́ fi gbogbo ohun tí ń ṣe lẹ́nu ọba wá ó ní nígbà tí òun dé bá anabi sallallahu alayhi wa sallam òun bá anabi sallallahu alayhi wa sallam wa huwa rafi'u yadayhi yad'u anabi gbé ọwọ́ rẹ̀ sókè tó ń gbàdúrà ní kíkan wa yukabbiru tó ń ṣe kábàrà wa yahmadu tó sì ń dúpẹ́ fọlọ́run ọba wọ́n yóò halilu tó ṣe la ilaha illallah hatta julia ani shams títí kí tí oòrùn tó fi padà dé faqara suratayn wa raka rakatain ó ka gbogbo raka ó sì rúkú méjì ní gbogbo raka so eléyìí fi hàn pé eh, ó tọ́ súnà láti gbé ọwọ́ sókè nírú àyè yẹn láti gba àdúrà ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹni pé irun salatul kusuf gbogbo àsìkò pátá la lè kí kódà bó jẹ́ pé àsìkò tí a kọ̀ fún wa láti kírun a sì mọ̀ pé anabi sàlá sàlám ó kọ̀ fún wa láti kírun náfìlà nígbà lẹ́yìn irun àsùbà bẹ́ẹ̀ náà a ní kírun kankan àyàfi tí oòrùn bá yọ bákan náà nígbà tí oòrùn bá wà ní àárín orí síwájú kó tó yẹ a gbọ́dọ̀ kírun kankan àfìgbà tí ó bá yẹ bákan náà lẹ́yìn irun al ní àǹfààní àti kírun kankan àfi tí oòrùn bá wọ̀ gbogbo àwọn yìí ó wá nú àwọn súnà tó jẹ́ ojúlówó pé anabi sàlám kọ̀ fún wa láti kírun ní irú àsìkò yẹn bẹ̀tẹ̀ àwọn afáàní irú òrùn yìí dhawatul asbab ni. Iru, iru èyí ni pé àwọn àrùn tó nídìí so àsìkò gbogbo àsìkò pátá la lè kí torí pé àsìkò tiẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tí oòrùn bá ti ṣe kùsùf ni so ó sì parí nígbà tí oòrùn bá ti padà wá àbí tí òṣùpá bá ṣe kùsùf ó tún parí nígbà tí òṣùpá bá ti padà wá so lẹ́yìn ìgbà tí oòrùn bá ti á padà wá pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀ a ní àǹfààní àti kírun kankan mọ́ ń gbà náà torí pé sábàbí rẹ̀ ti lọ. نعم أرى النبي صلى الله عليه وسلم تواني فإذا رأيتموهما فصلوا وادعوا حتى ينكشف ما بكم tí ẹ bá rí oòrùn àbósùpá tó ṣe kùsùf ẹ kírun ẹ bẹ Ọlọ́run ọba títí ìmọ́lẹ̀ rẹ̀ fi padà wá eléyìí fáyidà tó wà mẹ́ni pé gẹ́gẹ́ bí Sheikhul Islam Ibn Taymiyyah bó sọ pé lam yushra' lil muslimin inda alkhawfi illa ma amara allah bihi mina du'a ọlọ́run ọba ò ṣe nǹkan kan ní sẹ̀ríà fún àwa mùsùlùmí nígbà ayé ìbẹ̀rù àyàfi tí ọlọ́run ọba tó ṣe ní súnà fún wa láti ṣe ẹni pé ká bẹ ọlọ́run ọba a gbọ́dọ̀ bẹ nǹkan kan yàtọ̀ sọ́lọ́run àti istighfar àti irun kíkí àti ṣíṣe sádàkọ ohun tí ó yẹ ká máa ṣe ní gbogbo àsìkò ìbẹ̀rù nu kì í ṣe pé ká máa dá nǹkan nǹkan mi walam ya'muruhum an yad'u makhluqan wala malikan wala nabiyan àṣẹríà islam gbà wá láṣẹ láti pe ẹlòmíì nínú ẹ̀dá ọlọ́run màláìkà ni ànábì ni gbogbo ohun tó wulẹ̀ ọjẹ́ àyàfi ọlọ́run péré lọ́lọ́run gbà fún wa láti pè wàlà ghairihim kódà kọ́ yẹ̀ lẹ́yìn àwọn ànábì ọlọ́run àbí àwọn màláìkà ọlọ́run a ní àṣẹ àti pé ẹlòmíì àyàfi ọlọ́run ọba so eléyìí ó pọ̀ nínú sunna nabi muhammad sallallahu alayhi wa sallam báwo wá ni mùsùlùmí ó ṣe fi ọlọ́run lẹ̀ nígbà àṣòro tí ó lọ máa pẹ̀lú mi so ọdún tí ọlọ́run fún wa léyìn ọ̀dà àti ṣe ni ká pe ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ẹni tó bá pẹ̀lú mi lásìkò ṣòro tó ń wá ìrànlọ́wọ́ rẹ̀ tó ń wá àgàjì rẹ̀ ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba ọlọ́run ọba kó sọ wá nù ẹ̀ eléyìí ni ìparí ìdánilẹ́kọ̀ọ́ lórí sọ̀dátù alkusuf báàbì tọ́tẹ̀lé àfáàní báàbù sọ̀dátù istisqa àdìsí méjì ló mú wa nínú báàbì alákọ̀ọ́kọ́ an abdullahi ibn zaydin ibn asim almazini قال خرج النبي صلى الله عليه وسلم يستسقي فتوجه إلى القبلة يدعو وحول رداءه ثم صلى ركعتين جهر فيهما بالقراءة وفي لفظ أتى المصلى حديث على قوقو ولتي عبد عبد الله وما زيد وما عاصم المازني أني خرج النبي صلى الله عليه وسلم يستقي يستسقي النبي صلى الله عليه وسلم أجدي يعني أجدي pẹ̀lú àwọn mùsùlùmí torí àti lọ bẹ òjò fatawajjaha ila alqiblati yad'u ó kọjú sí alqibla ó ń gbàdúrà sọ́lọ́run ó ń bẹ Ọlọ́run ọba wa hawwala ridaahu ó yí aṣọ rẹ̀ padà èyí ni pé ó wọ ọ̀tún sódì sósì òdì bẹ́ẹ̀ ni wọ́n yí ọ̀tún padà sí òsì náà thumma salla rak'atayn ó kírun rákà méjì jahara fihima bil ó kéwú jáde ẹni pé kéwú tó ké nínú ìrun náà ó ké jáde nínú láfàzí mi àtẹl mùsọ̀là ẹni pé ó lọ sí mọ́sálásí tán ti ń kí id kì í ṣe nínú mọ́sálásí tó lọ sí mọ́sálásí tán ti ń kí id wọ́n jáde lọ sẹ́yìn ìlú òun wọn ti lọ kírun náà àwọn ẹ̀kọ́ tó wà nù àdìsí lálàkọ́kọ́ ni pé àáfàá onítìrà yìí torí ìmọ̀ tí ọlọ́run ọba ṣe fún àti àgbọ́yé ẹ̀sìn nígbà tó parí níbi ọ̀rọ̀ lórí sọlátùl ìdẹ́yìn ẹni pé éèdì méjèèjì léè tó ní àsìkò tá a mà gbogbo èèyàn ló ti mọ̀ pé lẹ́yìn Ramadan awwal Shawwal alátìkírun eid gbogbo wa láti ti mọ̀ pé tí Dhul Hijja bá ti pé ọjọ́ mẹ́wàá ìrúlẹ̀ ìdẹ́wà wáyé ó wá tẹ̀lé <clears throat> pẹ̀lú ìrun pàjáwìrì tí ò lásìkò òun ò lásìkò ó wá síwájú istisqa pẹ̀lú kusuf ìdí ni pé istisqa òun fẹ́ẹ́ jọ ìrun tó lásìkò torí pé aláǹfààní àti múra ṣùgbọ́n ìrun kusuf kò sí ìmúra alẹ́ dé torí pé àmọ̀gbà tí ó ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ unexpectedly ni ọwọ́ amú wá síwájú èyí tí a lè múra dè bákan náà torí pé sífà wọn wọn fẹ́ jọra wọn rákà méjì ń tọ̀ wọn rákà méjì tẹ́lẹ̀ ṣùgbọ́n bá a ti kì í yàtọ̀ síra wọn díẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ó sì wá sọ lórí ẹ̀ kí ni tá à ń pè ní istisqa ní èdè Arab ó ní talabul sitya ẹni pé ká wá ká wá ọ̀nà bá ti rí omi mu àbí bá ti rí omi lò bá ti rí omi fún àwọn nǹkan ọ̀sìn wa onísàkọ ìyẹn lẹni sàkọ àhàdìkọtà ẹni pé ó fún oko rẹ̀ lómi ìyẹn lẹni sàkọ alḥawan yusqi alḥawan ẹgbẹ́ ó ń fún àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ó ń fún wọn lómi but ní èdè islam ẹni pé èdè sharia islam tọ́lábùl inzal al-matar min Allah ẹni pé ká wá rírọ̀ òjò láti ọ̀dọ̀ ọlọ́run ọba bí kayfiyatin makhsus pẹ̀lú ní ọ̀nà tí ṣẹ̀ríà láàlẹ̀ indal haja tí àsìkò tí bùkátà rẹ̀ bá wáyé torí pé tabi'atan naturally ọlọ́run ṣe kí òjò máa rọ̀ kí nǹkan oko kó máa yọ kí koríko kó máa yọ fáwọn dábàá tí wọ́n jẹ kí àwọn èèyàn náà kan lè máa ní kí wọ́n máa lò ṣùgbọ́n nígbà míì ìdàkejì rẹ̀ máa ń wáyé torí ìdí tí Ọlọ́run borí pẹ̀lú hikma èyí tí a sọ̀rọ̀ lórí ẹ̀ lágbára Ọlọ́run ṣàlọ so ìdàkejì rẹ̀ wọ́n ń pè ní istisha nígbà tí òjò bá pọ̀ tí ń rọ̀ tí ń rọ̀ tí ń rọ̀ dé ọ̀dà wo dúró tí ó bà gbogbo nǹkan oko jẹ́ tí ó tún wọlé á tún jáde láti lọ bẹ lọ́hùn ibi kọ́nà ń kọ́ da ọwọ́ òjò yìí dúró kó máa rò sínú ìgbẹ́ tí àǹfààní oko ti da wọ́n ń pè ní istisha so ọ̀rọ̀ anabisa sallam ọ̀rọ̀ ah, adifi ah, abdullahi ibn zayd tó خرج النبي صلى الله عليه وسلم يستسقي النبي صلى الله عليه وسلم jáde láti wá rírọ̀ òjò eléyìí فيه دليل على أن السنة في صلاة الاستسقاء أن تكون في المصلى eléyìí fi hàn pé sunna níbi irun istisqa òní kó jẹ́ odi ìlú níbi tí a ti kírun eid kì í ṣe nínú mọ́ṣáláṣí ntí ó bá fi jẹ́ nínú mọ́ṣáláṣí yóò nídìí ìdí tá a fi lè kírun eid ní mọ́sálásí òun náà ní ìdí tá a tún fi lè kí irun ìsìskọ́ nínú mọ́sálásí bó tilẹ̀ jẹ́ pé ti eid òjò wà nínú ẹ̀ ṣùgbọ́n ilé òjò gan náà la lọ ń tọrọ so òun kò rí sí ọ̀rọ̀ pé òjò ń bẹ àyàfi àwọn nǹkan míì tó bí ẹ̀rù tí ò ní jẹ́ ká lè jáde lọ sódi ìlú bákan náà ìdájọ́ istisqa ibn abdulbar nínú tírà rẹ̀ أني أجمع العلماء على أن الخروج للاستسقاء والبروز عن المصر والقرية إلى الله سبحانه وتعالى بالدعاء والضراعة في نزول الغيث عند الاحتياج سنة مسنونة ipe gbogbo àwọn olùmọ̀ wọ́n fẹnu kò ipe ìjáde lọ sí odi ìlú láti lọ bẹ Ọlọ́run ọba fún òjò nígbà tí bùkátà rẹ̀ bá wáyé sunna ni tí anabi sallallahu alayhi wa sallam tó lànà rẹ̀ lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló lànà sunna yìí kalẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn khulafa lẹ́yìn rẹ̀ àwọn náà ṣe ní iṣẹ́ aṣafi'iyya ah, àti àwọn hanabila wọ́n ní istisqa sunnatu mu'akkada wọ́n ní sunna ni tó lágbára sawa'un akana bid du'a was sala am bid du'a kò síyàtọ̀ istisqa ó èyí tá a jáde láti lọ kírun wa omi wa tó ṣe pé àdúrà lásán láṣẹ òun náà istisqa náà ni ó ní gbogbo ẹ̀ pátá sunna ni mu'akkada èyí tó lágbára bẹ́ẹ̀ náà ni ibn qudama ó ní wala yasunnu la adhanun wala a kì ṣe adhan a kì í níbi irun istisqa bẹ́ẹ̀ sì ni àyè ṣe iqama tá a bá bẹ̀rẹ̀ irun wala na'lamu fihi khilafa kò sì sí. Si, ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí kí ni ẹ̀rí lórí irun istisqa àbí kábẹ́lọ́n láti rọ̀jò wọ́n ní ẹ̀rí wà nù alukur'an bẹ́ẹ̀ sì ni wà nù sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ọlọ́run sọ pé fakultu stagfiru rabbakum innahu kana ghaffara yursili sama midrara anabi nuh ó ń sọ fún àwọn àjọ rẹ̀ pé mo sọ fún wọn istagfiru rabbakum ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yín innahu kana ghaffara torí ọlọ́run ọba ọlọ́ba aláforíjì ni yursili sama aleikum midrara tẹ́ ẹ bá ṣe léyìí ọlọ́run ọrọ̀ jù fún ilé tó pọ̀ wa yumdidkum bi amwalin wa banin yóò tún wá kẹ̀yìn pa yóò fún yín lágbára pẹ̀lú àwọn ọmọ léè tó pọ̀ àtàwọn àti owó wa yaj'alakum jannatin wa yaj'alakum anhara ọlọ́wọ́n bá yóò fún yín ní àwọn ọgbà àwọn nǹkan èso bẹ́ẹ̀ náà ni àwọn odò tẹ́ máa mu tẹ́ máa lò táwọn dábàá yìí náà máa mu tó máa lò so eléyìí fi pé ìtọrọ àforíjì ó wà nù istisqa ìdí nu Sayyidina Umar nígbà táwọn èèyàn lọ bá tí wọ́n lọ sunkún bá lórí pé òjò ọ̀rọ̀ ọba ni ẹ̀ ń so nígbà tó dé ọ̀hún ó ń tọrọ àfún ó ní kí wọ́n máa ṣe istikfar astagfirullah astagfirullah wọ́n máa tọrọ àforíjì ní kíkan kíkan nígbà wọ́n tọrọ àforíjì tán ó yẹ̀yìn padà lọ́ba ń lọlé làwọn kan bá bi léèrè pé ah ìwọ Umar akírun ọlọ́run ti tọrọ àti tọrọ ẹ̀gbọ́tọ́lọ́ ní fakultu astagfiru rabbakum innahu kana ghaffara yursili sama aleikum midarara ó ní àti tọrọ omi náà nù nígbà tá a ti tọrọ àforíjì so eléyìí fi hàn pé òun náà wà nù istisqa bẹ́ẹ̀ rẹ̀ ni ọlọ́run sọ pé wa idh istasqa musa li qawmi ẹ rántí nígbà tí àwọn àjọ anabi musa tán lọ sábà anabi musa pé wá bá wa bẹ ọlọ́run ọba rẹ kó bá wa rọ̀jò fa qulna idrib bi'asaka al-hajar awa sọ fún pé ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń fi na àpáta fanfajà rotminu fúnata aṣarọta àyìnà ó ní àwọn ojú omi méjìlá lọ́ba sẹ́yọ lomi bẹ̀rẹ̀ sí jáde ń bẹ̀ qad alima kullu unasin mashrabahum gbogbo àwọn kabila tí wọ́n wà nù ìjọ Banu Israel gbogbo wọn àwọn kálukú ni wọ́n ti sàmì ibi tí wọ́n ti mú mi tí ò ní í síjà so ọlọ́run wa sọ fún wọn kúlú washrabu ẹ jẹ kẹ ẹ máa mu min riskillah nínú arísìkì ọlọ́run ọba wàlá ta'thaw fil ardi mufsidi ẹ má ṣe tan ìbàjẹ́ kalẹ̀ ilé ayé kẹ́ ẹ máa ṣe ìbàjẹ́ káàkiri gbogbo ilé ayé torí pé ìbàjẹ́ nǹkan fúnra rẹ̀ òun náà wà nínú sábàbí tọ́lọ̀ máa fi mú ọwọ́ òjò rẹ̀ dúró bákan náà àdìsí tí àfa àmúwá nínú tíra yìí náà òun náà ẹ̀rí ni tó fi hàn pé ìwá omi ìṣe istisqa ó wà nù ṣẹ̀ríà. kí ni hikma ọgbọ́n tó wà nínú kí a jáde láti lọ tọrọ omi àwọn afáàní ọmọ èdè ènìyàn tí aburú bá kàn nígbà míì àbí mùsíbà tó bá kàn nígbà míì àwọn mùsíbà míì ó lè wá oògùn fúnra rẹ̀ òmíì sì ni kò síbi tí ó ti rí kò sẹ́ni ó lè ṣe fún àyàfọ́ lọ́n àwọn àìsàn míì wà tá a sàn lọ bá dókítọ̀ tí ó sì kọ oògùn fún wa yóò sì èèyàn ó gbádùn ṣùgbọ́n aburú míì wà tí ò sẹ́ni kankan tó lè mú aburú ń àyàfi ọlọ́run ọba irú rẹ̀ òun náà ni àìrí òjò tí òjò ọba rọ talẹ tó lè rọ̀jò kò sí sáyẹntìsì ọ̀hún lé ayé tí ó rọ̀jò ìdí nu tọ́lọ̀ fi pé kul ara'aytum in asbaha ma'ukum ghawran faman ya'tikum bima'in ma'in ẹ sọ fún mi tí ẹ bá tiẹ̀ wá jí láàárọ̀ tí gbogbo kànga yín tó gbẹ gbogbo odò tẹ́ ẹ ti ń bomi tó gbẹ gbogbo àwọn kí náà ń pe ti ìgbàlódé yìí bọ́ọ̀wò tẹ́ ṣe tí gbogbo ẹ̀ mú mi wá talẹ́ntì ọ̀bà yẹn rọ̀jò àbí tí ó tiẹ̀ wá mú ojú omi tí ó sùn láti lẹ̀ wá tí kì í bá sọ ọlọ́run ọba so eléyìí fi pé mùsíbà ni tí ò sẹ́lómi tí ó lè sògùn rẹ̀ àfọlọ́run ọlọ́run ni wa anzalna minas samaa'i ma'an biqadarin fa'askannahu fil ard wa inna ala dhahabin bihi laqadirun ipe àwa là ń rọ̀jò láti sánmà à ń sì ń rọ̀ ní déédéé bùkátà yín tí òfin ní payín la bẹ́ẹ̀ ni a tún ní òjò tá a rọ̀ láti sánmà kó jókòó nù lẹ̀ sòtọ́ bá jókòó nù lẹ̀ nígbà míì kún mẹ́ tún gbẹ́lẹ̀ ẹ̀ mu nínú àwọn omi tí ilẹ̀ mú dání wa inna ala dhahabin bihi laqadirun gbogbo ètò wà nù lẹ̀ àti tó wà lókè káti ẹ̀ wá mú gbogbo ẹ̀ kú tí ò ní sí mọ́ alágbára àti ṣe so eléyìí fi hàn pé ọlọ́run ọba nìkan ni ẹni tí ó lè rọ̀jò so ìdí nu tí ọlọ́run ọba tó fi ṣe ní sẹ̀ríà fún wa torí pé ká lè bẹ ọlọ́run torí pé tí a bá fọ ọlọ́run lẹ́ẹ̀ bẹ̀ ọlọ́run a máa bínú so ìbẹ ọlọ́run ọba ohun tí ọlọ́run ọba fẹ́ ni ìdínú tọ́lọ́n fi ṣe ìlànà irú nǹkan báyìí fún wa láti bẹ ọlọ́run ọlọ́run sì dá wa lóhùn so àwọn afáàní omi tá a ríhun ìgbé oní haya èyí ni pé oní ìsẹ̀mí fún gbogbo nǹkan àwọn èèyàn àwọn dábà àwọn nǹkan oko gbogbo ẹ̀ pátá tí ọ̀bá sómi àwọn náà ò lè sẹ̀mí gbogbo wọn náà la sì ní bùkátà sí wọn so tẹ́yọ̀ ọba wá sí ìsẹ̀mí tiwa náà àlè last so ìdínú tí ó fi pa dandan bákan náà láti lè mú àsìkò tí àwọn èèyàn tí wọ́n jáde lọ bọ́lọ̀ pẹ̀lú ìpayà ìtẹríba ìsájẹ̀jẹ̀ lọ bọ́lọ̀ máa bẹ ọlọ́run torí àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wàhálà wìstàkọ́mù àlà tariqati la asqaynahum ma'an ghadaqa linaftinahum fi wa man yu'rid an dhikri an dhikri rabbih yasluku adhaban sa'ada ọlọ́ni wàhálà wìstàkọ́mù àlà tariqati ìbájẹ́ pé àwọn kèfèrí nínú àwọn èèyàn àti àlìjẹnu wọ́n wà lórí ìlànà Islam ni walam yuhidu anha wọn ò sì yẹ kúrò lórí islam náà la anzalna alayhim ma'an kathira àbá rọ̀jò fún wa lè tọ́pọ̀ wala wasi'na alayhim rizqa fi dunya bẹ́ẹ̀ la bá jẹ́ kí arzikì kọ́pọ̀ fún wọn kó tó wọn tó wọn ní wázikì lọ síbòmí linahtabirahum gbogbo ẹ̀ pátá torí àti dán àwa lè bèrè ńgbà ta ní àwọn kèfèrí nínú àwọn èèyàn àti àlìjànú èyí wá sí tó fi jẹ́ pé ńgbà mí àwọn mùsùlùmí gan fúnra wọn àwọn náà ọlọ́run ní rọ̀jò fún wọn torí pé àwọn mùsùlùmí náà ńgbà mí àwọn náà máa ṣe lọ́hùn bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹ̀ náà àdánwò náà ni ọlọ́run fẹ́ fi dán wọn wò kayfa yashkuruna ni'amillah bóun ni wọ́n ṣe wọ́n ṣe dúpẹ́ orí ọlọ́run nígbà tí wọ́n ń rí òjò tí wọ́n ń rí òjò wọ́n lè gbàgbé pàtàkì rẹ̀ wọ́n sì lè gbàgbé pé gan ojú ń gan fúnra rẹ̀ ti ń rọ̀ ìdẹ̀ra lọ́lọ́run fi ṣe fún wọn ó wà nù ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run lè rán wọn létí lọ́lọ́run fi ń ṣe bẹ́ẹ̀ fún wọn kọ́ lè máa dúpẹ́ torí ìdí èyí gan Ànábì sàlám fi ní pé nígbà tí kódà bá a bá fẹ́ sàlùwàlá a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ba omi jẹ́ ká waste omi kódà bá a wà lẹ́sẹ̀ odò a gbọ́dọ̀ waste omi torí pé omi ìṣẹ̀mí ni kì í ṣe ń tá a lè waste pẹ́ẹ́pẹ́ẹ́ so níbomi ọlọ́ni walaw annahum afwa linahtabirahum torí ká lè dán wọn wò kayfa yashkuruna ni'amillah báwo ni wọ́n ṣe dúpẹ́ oore ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá yíri padà kúrò níbi ìtẹ̀lé ọlọ́run ọba àti ìmọ̀ bọ́ alukur'ani àti ìmọ̀ ronú pẹ̀lú ńpa rẹ̀ àti ìmọ̀ fi ṣiṣẹ́ ṣe ọlọ́ni àmúwọlé ìjìyà ìjìyà ètò lè koko náà ní jahannama ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. aya mi ọlọ́run ni walaw annahum aqamu at-taurata wal-injil wama unzila ilayhim min rabbihim la akalu min fawqihim wa min tahti arjulihim. ìbá pé àwọn tí a fún ní at-taura bá gbé at yẹn tí wọ́n gbé dìde ní kíkà àti máa fi ṣiṣẹ́ ṣe ni ọlọ́run àbá sọ oore kalẹ̀ fún wọn wọn ò bá máa jẹ látòkè wọn ò tún máa jẹ láti ilẹ̀ èyí ni pé ọlọ́run máa rọ̀jò fún wọn yóò tún máa mú àwọn nǹkan jẹjẹ jíjẹ wá láti inú ilẹ̀ ìbàjẹ́ pé wọ́n gbé síra ọlọ́run ọba dúró èyí yìí fi hàn pé àwọn nìkan kọ́ àwa gan ìbágbé agbé síra ọlọ́run dúró gẹ́gẹ́ bó ti yẹ ni irú àrísìkí tọ́lọ́run ọba ṣe fún wa àwa náà ọba máa wò ó ọlọ́ni wàlọ́ anna ahlẹ̀ kúrọ́ amanu wàtàkọ̀ wùlàfàtàhìnà àlẹ́yìn barakati mina sama ìwàlá ard ìbá pé àwọn àwọn ará ìlú ìlú kan lọ́lọ́run fi bá wí ìbá àwọn ará ìlú yẹn ìbá pé wọ́n gbọ́ wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ni wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba àbá sílẹ̀kùn àlùbáríkà lè tọ́ pọ̀ fún wọn wọ́n máa jẹ láti sánmà àtilẹ̀ so eléyìí fi hàn pé ohun tí máa mú òjò wá ó ní ìtẹ̀lé ọlọ́run ọba ohun tí máa mú kí òjò ọmọ rọ̀ ó ní ẹsẹ̀ ìdínú tọ́lọ́n fi ṣe tó fi ṣe ìlànà tá a fi máa bẹ ọlọ́run ní istikfar àti àwọn àdúrà sọlọ́run ọba. ọlọ́ni amman yujibul mutarra idha tálẹ́ntì máa gbọ́ pípe ẹ̀ńtọ́ wà nù aburú ẹ̀ńtọ́ wà nù nira nígbà tí n bá ń pè tálẹ́ǹtì máa gbọ́ wọ́n máa ń yakshifu su tátẹ̀ ní ti ẹ̀ńtì máa mú aburú kúò fún ẹni aburú bá wa yaj'al lakum khulafa al-ard fi ń ṣe àrólé lórí ilẹ̀ tí kì í bá sọ lọ́m a ilahum ma ǹjẹ́ lómi tún pẹ̀lú ọlọ́run tí ń ṣe gbogbo léyìí kò sí ọlọ́run ọba nìkan náà ni qalilan ma tadhakkarun ṣùgbọ́n díẹ̀ lè máa rántí so tírú àwọn nǹkan báyìí ò bá máa ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ̀ ní rántí ọlọ́run pẹ̀pẹ̀ gbogbo eléyìí ó fi hàn pé àwọn ìjọ gbogbo òjọ pátá tí wọ́n bá dúró lórí ọ̀nà tí ọlọ́run láàlẹ̀ fún wọn ọlọ́run ọba sí ọ̀nà àlùbáríkà léyìí tó pọ̀ fún wọn tí wọ́n máa jẹ tí wọ́n máa mu tí wọ́n máa lò afa ti fi àsìkò bákan náà jíjáde lọ ṣe irun istisqa ń fẹ́ ìyàn ọ̀dá láti ọ̀dọ̀ imam ìdí inú tó fi ṣe pàtàkì kí àwọn mùsùlùmí kún ní aṣíwájú ṣùgbọ́n a lè sá sábẹ́ àwọn ọba lónìí táwọn ọba wa bá jẹ́ mùsùlùmí a lọ gbàṣẹ pétọ̀ bí gbogbo nǹkan ṣe rí o a fẹ́ jáde lọ láti lọ bẹ ọlọ́run ọba látòrí àti rọ̀jò torí pé nígbà táwọn èèyàn bá rí i pé àwọn mùsùlùmí ń jáde lọ di ìlú wọn sàn jáde lọ ni wọn ń jáde lọ ni àwọn tí wọn jọ ń gbé ẹ̀rù ọba wọn pé èyí ṣe kí làwọn bíbù yìí lọ ṣe kọ́mọ̀ pé wọ́n lọ mú wọ́n lọ múra nǹkan kan wá ni so bẹ́t tí ẹni tí ń darí ìlú tó bá ti mà gbogbo àwọn aráàlú náà mọ̀ pé àwọn mùsùlùmí ń jáde láti lọ bẹ̀ ọlọ́run ìdí inú tó tẹ̀ fi jẹ́ pé ní sẹ́ríà Islam wọ́n ní àní kọ̀ fáwọn tí kì í ṣe mùsùlùmí láti jáde pẹ̀lú wa tá a bá lọ sí gbàgbẹ́ ọlọ́run níbi ìsìnkọ́ àwọn tí kì í ṣe mùsùlùmí ọ̀hún gan wọ́n lè jáde pẹ̀lú wa àwọn kan dúró lápá kan ní àwọn náà bẹ ọbẹ̀ lọ́run ọba mọ́bẹ́ sí mẹ́tì máa bẹ̀ àwọn tún máa bẹ lọ́run tiwa bí ọlọ́ bí ṣẹ̀rí àṣẹ kọ́ wa torí pé gbogbo èèyàn pátá lọ́ba kò sẹ́ni tí ò nílò omi so ìdí inú tó fi pa dandan láti wá ìyọ̀ǹda imam wọ́n ní ẹ̀rí lórí eléyìí ni pé àwọn ìjọ anabi musa nígbà tó fẹ́ bẹ tó fẹ́ bẹ ọlọ́run nípa omi ta ni wọ́n lọ bá wọ́n lọ bá anabi musa ni bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí irú nǹkan bá ń tẹ̀lẹ̀ ta ni wọ́n lọ bá wọn lọ bá anabi muhammad sallallahu alayhi wa sallam so bó ti jẹ́ nù ó dàbí pé a dúró lórí eléyìí èyí tí ó bá kú inṣàlá tí ọlọ́run bá sọ ẹ̀mí wa di ọ̀sẹ̀ tí ń bọ̀ a continue inṣàlá assalamu ìbéèrè sílẹ̀ náà wa alaikum salaam wa rahmatullah ìyáàkùn náà. ẹ̀rọ ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀ ọdún ẹ̀ ti dáhùn pàtì ní last aspect of the ọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ combination ìfòyí àti ìṣòwò àti bàtúrà àwọn ìfòyí náà wọ́n máa ń gbọ́ ẹ̀ but tí bí a rí ìyẹn ìfòyí ọba and then ọlọ́kùn ṣe dáadáa pa bóyá ìmọ̀ ọ̀pọ̀ òṣìṣẹ́ ìgbòho àgbáyé gbígbẹ́ ṣùgbọ́n táwọn káwọn ti fún wọn ní àgbọ̀yé wọn fẹ́ sí tí wọ́n á bè lọ́wọ́ tí máa mú ní ìgbà fún wọn èyí tó táwọn bá lọ bá ọba ọba máa fún wọn ní ìgbó àgbẹ̀ àti lọ sí sí àwọn àwọn bó tilẹ̀ jẹ́ pé irú àwọn ìpín gbogbo ẹ̀dá máa ṣàlàyé lórí ẹ̀ ṣùgbọ́n kò sí aburú tí ó bá nídìí kí àwọn èèyàn kí wọ́n ṣe lẹ́yọ ẹyọ gan wọ́n lè ṣe ẹni pé kó ń kárùkù kó wọnú yàrá kó máa bẹ lọ́ọ̀ ní kíkankíkan torí rírọ òjò àbí kó tẹ̀ wá kójọ nínú mọ́ṣáláṣí tí àsìkò tí ò bá ní chance àti lọ sí òde ìlú wọ́n lè máa bákan náà ni pé kò padànà kọ́ yẹ pé ìrun la lọ kí torí pé àwọn ìsìsíkọ́ míì náà wà tí èsì ìrun so irú yẹn tí imam bá ń rò pé bóyá irun yẹn ni òun ò ní lè kí àbí kò kí a fi yé imam pé istisqa tá a náà ṣe kọ́ padà náà kọ́yẹ́ pé irun láàkì a lè jáde lọ ká lọ bẹ lọ́run ká mọ tọrọ istighfar torí kí ọlọ́run lè rọ̀jò so ó lè gbọ́ ìyẹn yé so ó náà lè fún wa ní ìpínlẹ́yìn láti lọ bá ọba pé kí wọ́n fún wa ní àṣẹ láti lọ ṣe irú àwọn ìbáadà báyìí ẹ̀yìnà but up till now àwọn èèyàn tún lè ṣe ní tiwọn náà ní ifrod ẹni pé ó ń kálukú kó ṣe títí ẹ̀ kó sáburú náà ẹ̀yìnà. wa alaikum salaam. ẹ̀yìnà. ẹ̀yìnà. Hmm. tẹ̀sí òṣèré àbí tí òbí bá jẹ gbèsè ní tẹ́jú nínú gbèsè gbèsè náà àwọn bàbá wa àwọn ọmọ wa sì gbèsè yìí kó o ní ayé kò ní gbèsè náà àwọn méjèèjì. àkọ́kọ́ ni pé àwọn ọmọ yẹn wọn à ní àṣẹ kankan lórí dúkìá tí bàbá wọn fi lẹ̀ lópin ìgbà tí wọn ò bá ti san gbèsè ìdí nù tó fi jẹ́ pé kì í ṣe pé bóyá àwọn tí baba fi ilẹ̀ nìkan wọ́n láṣẹ lórí dúkìá imam òun náà láṣẹ lórí àti sọ̀rọ̀ lórí dúkìá gbogbo anybody tí ń bá ń bẹ lábẹ́ àsíá imam so nínú pàwà imam ni kó béèrè ṣé baba yìí fi gbèsè lẹ̀ tọ́ba ló fi gbèsè lẹ̀ ọ̀ya ẹ gbèsè òun síwájú kẹ́ ẹ̀ tó pinnu so wọ́n láti san gbèsè òun wọ́n bá wá san gbèsè tán ìgbà náà wọ́n ti wá lẹ́tọ̀ọ́ láti jẹ dúkìá bàbá tí gbèsè bá ń bẹ lórí bàbá tí wọn ò san gbèsè wọ́n jẹ ọ̀hún èyí ni pé wọn ò jẹ ẹ̀tọ́ haramu ni wọ́n jẹ torí pé nínú dúkìá bàbá wọn èyí tí ìṣẹ̀tọ́ wọn ń bẹ ní gbèsè tí bàbá fi lẹ̀ so tí bàbá bá ṣe wọ̀síyà ipe kí wọ́n san gbèsè yẹn torí pé tí bàbá ò bá tiẹ̀ ṣe wọ̀síyà gan fúnra ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ tí bàbá bá tún wá fi ohùn lẹ̀ wípé kí wọ́n san gbèsè a jẹ́ pé lẹ́yìn fi àìsan gbèsè yẹn kò sí lórí bàbá torí pé ikú a máa kì í ikú èdásìkò fún yàn wípé mò ń bọ̀ wá bẹ́ẹ̀ nígbà tí bàbá ti mọ̀ pé ikú ọ̀ lásìkò wá sọ pé tí ń bá ilé kó lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí mo jẹ́ lówó ẹ bá ń san owó ẹ̀ bàbá ti fohùn lẹ̀ nìyẹn so kò sí aburú kankan lórí bàbá gbogbo lè fi hàn ti padà sórí àwọn ọmọ ee eh, so bàbá ò ní bá wọn gbé lọ́jọ́ gbélé alkiyama wa aleykum salaam. naam. ṣẹ̀ríà islam ẹnìkan kan ò láṣẹ àti pínpín síwájú kó tó kú ẹni tó ń pín tó ń pè ní will ẹnìkan kan ò láṣẹ rẹ̀ ntí bàbá láṣẹ ni pé ó láṣẹ láti bùn àwọn ọmọ ẹlẹ́bùn and then nínú ẹ̀bùn gan ṣẹ̀ríà náà ṣẹ̀ríà islam tó fi hádì sí ẹni pé ó ní àwọn portion owó àbí dúkìá tó lè tó lè lò síwájú kó tó kú pàápàá jùlọ tí ó gbádùn tí ó gbádùn kò ní àṣẹ láti lò ju one third of tó ní lọ láti fi ṣe wọ̀síyà ni àbí láti fún fún yàn lẹ́bùn ni kò gbọ́dọ̀ ju one third lọ torí pé ọlọ́run ò fẹ́ kó fi àwọn ọmọ rẹ̀ lẹ̀ láì ní nǹkan kan tí wọ́n jẹ lógún torí pé kí wọ́n tún lọ máa bẹ àwọn èèyàn lẹ́yìn ìgbà tó bá kú tán so wọ́n fún ní ráìtì one third of ntọ́ bá ní láti ṣe gbogbo ntọ́ bá wù lórí ẹ̀ so nínú ẹ̀ ó lè mú àwọn ọmọ ẹ̀lẹ́bùn nínú ẹ̀ sáburú síwájú kó tó kú ṣùgbọ́n kò gbọ́dọ̀ gbélégún gbóngún àyàfi tí èèyàn bá kú tó di pé right àti jogún ó ní ikú ẹni ó kú ìwàláàyè ẹni tí ó jogún kódà bó ṣe one minute ni kódà bó ṣe second èyí ni pé bàbá kú after one second ọmọ kú ọmọ tó kù yóò jogún bàbá rẹ̀ tó kú so that is it ṣùrùtù ni ẹni pé májẹ̀mú ẹni tá jogun jogún ẹ̀ ó láti kú ẹni tí ó jogún ó láti wà láàyè lásìkò tí ẹni tá a jogún rẹ̀ kú náà Allahu alam. So, alhamdulillah wasalaamu alaykum wa rahmatulah.